tọ́lọ́n bá fẹ́ kí kádàrá ọ ṣẹ báyìí ojú tó yẹ kéèyàn fi rí nǹkan yóò fọ́ lásìkò yẹn etí tó yẹ kéèyàn fi rí nǹkan yóò di lásìkò tí wọ́n bá ń sọ kò ní gbọ́ tí wọ́n bá fi hàn kò ní rí ọlọ́mọ bẹ̀ ọ́ kádàrá abú mọ́jọ́ kò lè gbọ́ wa lórí. ọ̀rọ̀ Muyideen Obakun sojú lásán hmm. àáfàá Muideen tó ti ṣàlàyé nínú fídíò pé àkọọ́lẹ̀ ọlọ́run ni ọ̀rọ̀ Muyideen pé gbogbo bí ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ from ìgbà tí Àgbàlá Gabriel rí nínú hold up tó fi di wípé wọ́n gbé e lọ sílé wọ́n bá gba owó wọ́n bá kọ́lé wọ́n fẹ́ yàwó fún un wọ́n ṣe gbogbo nǹkan lóríṣìíríṣìí fún un àmọ́ síbẹ̀síbẹ̀ tó ọ̀rọ̀ ẹ̀ padà wá já sí gbogbo ibi tó já sí tó fẹ́ dàbí pé ó fẹ́ fi oore sú oníre ṣe hmm. wọ́n ní gbogbo ẹ̀ wọ́n ní àkọlé ọlọ́run wípé ọlọ́run ti kádàrá wípé bí ọ̀rọ̀ Muideen a ṣe jẹ́ nìyẹn o bẹ́ẹ̀ still ẹ̀yin èèyàn ṣé ọlọ́pàá ti mú Muideen ni àbí báwo sórí kò sí nínú mosque Alfa Almudia ní òní Jímọ̀ báyìí o kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká gbọ́ ohun tí àfa àlùmùdíyà tún wí nínú fídíò yìí kẹsì máa bá mi fèròyìn lórí ẹ̀ sí comment. àánú pé ayé ayé lóyún ayé tó bá lóyún kó bí o ayé fẹlẹ ẹrú nǹkan máa kó fi nípọn o ànábì ní ẹ lọ gbọ́ dáadáa bí gbogbo ayé yìí bá péjọ páwọn fẹ́ ṣe ọ lóore tí ó bá sí nínú èrò Ọlọ́run láti ṣe ọ lóore oore yẹn ò ní jẹ́ tiẹ̀ tí gbogbo ayé yìí bá péjọ láti fi ìkà sí ọ tí ọba sínú ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run pé ìkà yóò sí ọ ìkà yóò ní sí ọ ó ní kí n sọ fún yín pé rúfin àti àkìlàm gègé tẹ́ fi kọ́ ntá jẹ ntá jẹ ntá nà ntá lò ntá rí ntá ní rí ntá wa ntá ní wá ntá ní ntá ní ní rúfin àti ọlọ́run ti gbé gègé yẹn sókè báyìí anábì ní wàjá fati suhuf ibi wọ́n kọ sí ó ti gbẹ wọ́n ti pákéjì ẹ wọ́n ti palẹ̀mọ́ ti kálukú ntọ́lọ́ ń bá fẹ́ fún ọ ní òfun ọ bọ́lọ́n bá fẹ́ ọ̀pọ̀ ni ọ̀pọ̀ tọ́lọ́n bá fẹ́ ó kéré yóò kéré tọ́lọ́n bá fẹ́ ó ni ó ga fẹ́ yóò kúrú kò sí kankan lẹ́yìn Allah Allah tún ni mo wá bẹ ọlọ́run gbogbo wa ọlọ́run níjà kó ọwọ́ ẹ má máa o ibi tí wọ́n bá mọ̀ pé èèyàn ni máa gbà mú o kò sì sí tó jẹ́ pé ọlọ́run ní máa sọ àgọ́ ọgbọ́n dàgọ̀ mọ́yàn lọ kìí ṣe pé wọ́n wọ́n sẹ́ǹdì fíríjì wọ́n á ní okó wá ìwọ́n náà wá kówó ẹ̀ jẹ̀mọ́ ẹ lọ rántí jọ́tà nẹ́bí Musa ń kọjá lọ báyìí ọ wá rí ẹyẹ kan lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kéèjì tí wọ́n dẹ tí wọ́n fẹ́ fi mú tí wọ́n Musa wá ní o ó o ọ̀wọ́ náà ni ó láwọn èèyàn gọ̀ ni wọ́n wá fi ọkà bàbà torí pé wọ́n ti mọ̀ pé mo fẹ́ràn rẹ̀ wọ́n wá fi sínú kéèjì ó rí pé wọ́n ti ṣe é débi pé tí n bá ti wọlé báyìí yóò dè mọ́ mi wọ́n wà á mú mi ànábì Musa ní nígbà ọlọ́run ti fi in tó lè ṣe ọláburú hàn ọ̀hún yá a dúpẹ́ fọlọ́run ó léèrò lọ́pẹ́ a ní tó sú ọ̀tá àti rí Musa bá lọ nígbà Musa ó máa bọ̀ ó ti bá nu kéèjì Musa ní a bóun ló ṣe wọbẹ̀ ẹ ó ní Musa ọ̀ máa gbogbo ìgbà tọ́lọ́run bá fẹ́ kí kádàrá ó ṣẹ báyìí ojú tó yẹ kéèyàn fi rí nǹkan yóò fọ́ lásìkò yẹn etí tó yẹ kéèyàn fi rí nǹkan yóò di lásìkò tí wọ́n bá ń sọ kò ní gbọ́ tí fi hàn kò ní rí ọ kádàrá abú mọ́jọ́ kò lè gbọ́ wa lórí kú mú ilá هيا آه، بسم الله بسم الله الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن رسول الله حي على الصلاة حي على الفلاح قامت الصلاة وقامت الصلاة الله أكبر الله لا إله إلا الله صفوا صفوفكم يرحمكم الله ẹ dá tó sáfù wa dáadáa ọlọ́run gbà lẹ́sìn fún wa gbogbo àwọn ọmọ wa ẹ má jà lé wọn o. Allahu akbar. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 من الجنة والناس الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر